أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين ولا حول لنا ولا قوة إلا بالعلي العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أداك وفن الله وبا أدنيا نبي محمد صلى الله عليه وسلم إكي الله ولله كسام أبا نبي àtògbà àwọn aráàlú rẹ̀ àtògbà àwọn sábẹ́ lápapọ̀ láì dá ẹni kan sí nínú wọn akíyàn ọmọ ìyá lọ́kùnrin àti lóbìnrin nínú Islam pé ìkẹ́ ọlọ́run ọlọ́run kan máa bá ẹnìkọ̀ọ̀kan yín gbé gẹ́bọ́n náà wá ṣe kó àjọ pẹ̀lú àánú rẹ̀ àti kẹ́ rẹ̀ nílé ayé bíbá yìí pẹ̀lú Islam kọ́lọ́run jẹ́ káwọ àlìjánná ilé ọlá ilé ọlá papọ̀ níjọ́ gbẹ̀dẹ̀ alkiyama ní sókí ó túbà tẹ̀ní ní èdè abínibí tí Yorùbá òun náà ni ọ̀rọ̀ nípa hijira tí anabi Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe àtàwọn sábẹ́ rẹ̀ láti Makka lọ sí ìlú Madina nítorí yẹ pé tá a bá wo èní òun náà ni oṣù hijira náà Islamic calendar gẹ́gẹ́ bá àwọn olóyìnbó ṣe máa ń pè ló ń di ọjọ́ méje now anabi <clears throat> Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá rán pẹ̀lú islam then ìgbà tí anábì bẹ̀rẹ̀ islam nílò maka ó ṣòro fún anábì gan fúnra rẹ̀ bẹ̀tẹ̀ ọlọ́run bá ń yin àwọn àkànṣe pé kí wọ́n support anábì muhammadu sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí bàbá bàbá rẹ̀ kó lórí pọ́ jáde láyé and then tó jẹ́ gbọ́n bàbẹ́ abu talib kó lórí pọ́ náà jáde láyé inú rẹ̀ náà bá kan náà nìyẹn khadija wọn náà tí wọ́n support anábì muhammadu sallallahu alayhi wa sallam then Abu ọ̀rẹ́ abubakar umar usman gbogbo wọn náà lẹ́yìn tó jẹ́ gẹ́gẹ́ bí fámílì òun náà ni ali radiyallahu ta'ala anhu ìgbà tí wàhálà yìí wọ́n pọ̀ tí fìtínà yìí pọ̀ tí nira yìí pọ̀ àwọn sàábé tí wọ́n gbà fún islam wọ́n bẹ̀rẹ̀ sí ní jìyà àwọn kèfèrí jẹ wọ́n níyà especially ngbàtí Abu Talib ti kú tán Abu Talib kò ṣe islam bẹ̀tọ́ fẹ́ràn Ànábì muhammadu sallallahu alaihi wasallam dáa yìí kan tó fún délé ọlọ́run bá wá pa àwọn mùsùlùmí láṣẹ lẹ́yìn gbà tánàbí ti lò ọdún mẹ́tàlá nílùú maka onítọ́ ajẹ́bẹ̀ ń gbà pé wọ́n ní láti move lọ sí ìlú madina kí wọ́n ṣe hijira lọ sí ìlú madina láti gbé ẹ̀sìn wọn sá àwọn ọkùnrin tọ́kọ́ ṣe hijira láti maka lọ sí madina wọn náà ní abu salma ẹ̀hẹ́n abu salma bin al-asad ọmọ asad wọn làwọn ọkùnrin tọ́kọ́ ṣe hijira láti ìlú Mẹ́kà lọ sí Madina àwọn sàábí oríṣiríṣi náà wọ́n ṣe é jíra gbogbo àwọn tí wọ́n ní agbára tó yẹ pé àwọn fámìlì wọn fi bẹ́ẹ̀ strong kò sẹ́ni tó lè gbà wọ́n sílẹ̀ táwọn kẹfìrí bá ń jẹ wọ́n níyà gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní move láti Mẹ́kà lọ sí ìlú Madina nítorí pé anabi Muhammadu sallallahu alayhi wa sallam òun gan fúnra rẹ̀ ó kúrò nítorí pé ń gbà yẹn jíra yẹn ó ti di wájib ó ti di ọ̀ràn yẹn gbogbo yẹn tó bá wà ní Mẹ́kà ó ànábì gan fún ààrẹ ó wá jáde nílùú Makka àti ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ òun náà ni Abubakar pẹ̀lú àwọn strategies tó ní agbára gan nítorí yẹ pé wọ́n pa kíní àmọ́ wọn ò jẹ́ ní bọ́dì ọmọ lẹ́yìn ẹni tó jẹ́ bí ọmọ ọ̀dọ̀ Abubakar òun ló pé ẹbí táwọn ń lọ lélẹ́yìn wọ́n pa sí ríyàn bá lọ sódà tí ó gbóúnjẹ wá fún wa ànábì sásálà bá délẹ̀ fún tẹ́pọ̀ lọ sápamọ́ nínú ihò tó wà nínú kòtò subhanallah nínú òkè lọ́rọ̀bà ọlọ́run sọ pé illa tansuru faqad nasara Allah tẹ́bálẹ̀ èèyàn ọ̀tẹ̀ níran sí ẹ̀ẹ̀tẹ̀ níran lọ ọlọ́run bá ti ràn lọ́wọ́ náà pínpà táwọn méjèèjì jáde abu anabi muhammadu sallallahu àtàbú bakr ifqala li sahibihi la tahzan inna allah ma'ana allahu akbar ọlọ́run bá gán pẹ̀ abubakar ní ọ̀rẹ́ anabi onígbàtí anabi tó ń sọ fún Abubakar tọ́jọ́ rẹ̀ rẹ̀ pé látàzàn tó wọ́n ti sanwó fún Suraka pé gbogbo ọ̀nà tó wá fẹ́ gbà kọ́ bá ń gbórí Ànábì àti Abubakar wa ẹ̀rọ wá fẹ́ máa bá Abubakar rẹ̀ díẹ̀ ọlọ́wọ́n Ànábì gẹ́ ń ṣèk bẹ̀tọ̀ ọlọ́wọ́n bá ní látàzàn mọ́ sí páyà inna Allah ma'ana tó pé ọlọ́wọ́n ọba wà pẹ̀lú wa ọlọ́wọ́n ọba wà pẹ̀lú wa ìdí nìyẹn tó ipá Ànábì Muhammad sallah ó move láti Mọ́kà lọ sí ìlú Madina láti lọ establish a new islamic center àbí islamic nation àbí state ẹnìkan ṣoṣo tó ń jáde nílùú mọ́kà tí ó dẹ̀ pa jíjáde rẹ̀ mọ́ tí ó pa ìjírà rẹ̀ mọ́ òun náà ni umar bin khattab radiyallahu ta'ala anhu nígbà tó fẹ́ jáde ọ̀rọ̀ tó pọ̀ ní ara ń gé kúùkú nítorí time nígbà tó fẹ́ jáde umaru ní láti make announcement ó ń sọ fún gbogbo ara mọ́kà pẹ̀lú dáa rẹ̀ ipe ibn al-khattab ipe ọmọ Khattab ibu ń jáde láti ìlú Mẹ́kà báyìí ó ń ṣe ìjírá lọ sí ìlú Madina gbogbo ẹni náà tó bá fẹ́ kọ́mọ ó di ọmọ òrukàn lọ́sàn gangan kọjá di sàkọ́pàdé mi abẹ́ni tó bá ń fẹ́ kíyàwó òun kó di obìn opó ọ̀sán gangan kọjá di sí òun Allah wàláhì kò sẹ́ni ẹ̀ka tó lè jáde tó ń gbà tó jẹ́ kèfèrí tẹ́lẹ̀ ogun ọmọ wọ́n rẹ̀ mọ́ po rẹ̀ tó pé ọkùnrin ọlọ́run ni jagunjagun ni general ni ó jù báyẹn gan lọ kọ̀sẹ́ni ẹ̀kan tó lè jáde láti ìlú mọ́kà ọ̀rẹ́ sí kankan tó dá Umaru dó láti mọ́kà àti tó fi dé lu Madina bàtánà bí wá dé Madina ó wá sí kankan tá ń pè ní almuakhat òun náà ni pé ó sì nǹkan tó ń jẹ́ ìjọmọ̀ àyá nínú ẹ̀sìn nítorí ara mọ́kà tẹ́lẹ̀ àti Madina wọn ríra wọn lójú ọ̀tá ni wọ́n wé fẹ́ra wọn gan ogun ni wọ́n máa ń jà ńgbàtàn sáájọ́ wá ní ànábì wọn ń sun wọn pọ̀ báyà wọ́n gba ànábì lálejò nígbàlejò tó ẹkún ní agbára gbogbo ará alùmọ̀dínà ìyẹn dáadáa ni wọ́n dùnú àrọ̀ ìnà tó bá lọ sí hajj àbí tó bá lọ sí umra ó rí pé ìyẹn dáadáa ni wọ́n mọ́ sí ìmọ̀ lórí wọn mọ́ jẹ́ kọ́ yọ lẹ́nu àwọn tẹ́ ń wò yẹn àrọ́mọdọ́mọ ànábì ni wọ́n àwọn tẹ́ ń wò yẹn àrọ́mọdọ́mọ umar ni wọ́n abubakar usman ali àrọ́mọdọ́mọ wọn ni wọ́n nítorí rẹ̀ ni wọ́n fi rí bí wọ́n ṣe rí yẹn wọ́n ní kò lè tán láàrọ̀ ọmọ ọba kọ́mọkù dánsáàkì àwọn Yorùbá ló máa ń pòye báyẹn fún délé ànábì ṣe mọ̀ àkàtì wọ́n á bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ ara wọn wọ́n á bẹ̀rẹ̀ sí ní fúnra wọn nílé wọ́n ń fúnra wọn láṣọ wọ́n ń fúnra wọn lówó wọ́n ń fúnra ní ìwòwò kan wọ́n á bẹ̀rẹ̀ sí ní fẹ́ra wọn dẹ́tọ̀ ẹ̀pá ẹlòmíì tí wọ́n gbọ́ nílùú Mọ́kà pẹ́tọ́ wá ti dé Mọ̀dínà wọ́n fún wọn ní kápítà wọn ó dolówó àbí àwọn ọmọ obìnrin tí wọ́n fáyẹ̀ tó lè rí fẹ́ tẹ́lẹ̀ wọn ó àbí wọ́n fún wọn nílé níbẹ̀ àti ohun tí mọ́ ni wọ́n tó lẹ nínú wọ́n bẹ̀rẹ̀ sí ní gbéra láti ìlú Mọ́kà lọ sí ìlú Madina wọ́n sọ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam wípé àwọn kan máa ń wà gbogbo eléyà mọ́ dáadáa fa ẹ̀sìn rẹ̀ fi bẹ́ẹ̀ strong fa tẹ̀síìrì tó wọ́n torí kó fi lè jẹ́ ìfọ́rù nífa àbí torí kí wọ́n pín sàkángbà tán bá parí ẹ̀ kọ̀ wọ́n torí Ọlọ́run àbí torí yóò mìta àwọn ẹlá ló fi wá jímà Ànábì wa ní innamal a'malu bin gbogbo sẹ́pọ̀ lórí àníyàn Ọlọ́run bá ma àníyàn àníbìnrin ogbẹ́ tó bá wọ́kọ́ látá àwọn òní dín wọn lọ́wọ́ àwọn ọ̀rẹ́ ní stop pé kí wọ́n mọ́ gbéra láti Mákà wá sí Mẹdínà bó nǹkan tó bá dé wà ìntáìtù sí nǹkan tó ẹka fún wa àwọ̀ fún wa nítorí pé wà innama likulli muri'in náà wà ẹnì kọ̀ọ̀kan ọlọ́run bọ́ sẹ́nì kọ̀ọ̀kan lẹ́sàn lórí àníyàn tó dà tó fi ṣe hijira ẹni tó bá ṣe hijira tiẹ̀ àníbẹ̀wà sára wí ó lè fóbìnrin náà ó dẹ̀ lè ro tó ń fẹ́ bẹ̀t kò ní gbaládà àkẹ́ níwájú ọlọ́run bá ní gbẹ̀rẹ̀ kìyàmà bẹ̀tẹ̀ tó bá ṣe ìjìra tẹ̀ nítorí ìtọ́lọ́n eléyìí wọ́n sọ̀rọ̀ ìjìra nìkan gbogbo èyí tà ń ṣe yìí báyìí nìsí tágbé nítorí ọlọ́run lọ́ba fi ń ṣe ọlọ́run bọ́ san wálẹ̀ san tágbé nítorí káyìn yóò yìí wá ní ànígbà kan wájú ọlọ́run wọn náà tó á kírun jimá wọn ò ní ládà àkàtà ẹ̀sán ọlọ́run bá nìkan lọ́bẹ̀ ẹlẹ́sàn iná ọlọ́fà tó jẹ́ pé gbogbo àwọn tó ṣe ìjírá nítorí tọ́lọ́run ọba ọlọ́run ọba gba ìjírá wọn àrẹ́bìrẹ́ mọ́ ń sàdúwà fún pé Allahumma la aisha illa aisha al-akhira fakfir lil ansar wal muhajira pé wọ́n ọlọ́run kò sí sẹ́mi kankan pé ẹjọ́ orí fọjọ́ malaria ọmọ lodros ọmọ orogbó ẹ̀ bọ́ bá rí sí wọ́n bínú rẹ̀ bọ́ bá rí sí náà ọmọ banújẹ́ ní orí ó dùn láàárọ̀ kò ní dùn lọ́sàn subhanallah iná ìlànà ìtànàbí ń sọ ní ẹbẹ̀ kò yá àwọn kan àrábì ní kò sísẹ̀mí ẹ̀kan lè bá sísẹ̀mí tíjọ́ ń gbé dàlì kíámà ya wà iná dára láàkẹrẹ ti lahiya alhayawat òun náà ní ìsẹ̀mí gidi ìsẹ̀mí òtítọ́ àrábì wa ní wọ́ ọlọ́run foríjì àwọn ansọ́ọ̀rù ìwọ́ ọlọ́run foríjì àwọn tó ṣe ìjírá láti ìlú Mákà wá sílùú Madina Ànábì wá ṣe kámẹ́ ọ̀kan níbẹ̀ ó ṣe nǹkan tá ń pè ní muakhati àbí al-ikha bí sọ àwọn mùsùlùmí dọ́mọ ayá ara wọn tí wọ́n dẹ̀ bí wọ́n níbi kan náà tí wọ́n dẹ̀ sọ màálù kan náà ọwọ́ ṣe kìíní ya dẹ̀bítà yẹ pé ọwọ́ so abdulrahman abdulrahman bọ̀nà auf pẹ̀lú sad bọ̀nà rọ̀bì ó sọ àwọn méjì papọ̀ pé ẹ máa jọmọ̀ ya nígbà tí sàdùbùn rọ̀bí tó receive abraham bin auf abraham dẹ̀ ti ṣe business láti mẹ́ka tẹ́lẹ̀ ó ní lé méjì ni mo ní mú kẹ níbẹ̀ olóhùn ọ̀fẹ́ ó ní owó tí mo ní ni mo ní bí 50 billion naira ó yá mo là sí méjì wọ́n kó half èmi náà kó half olóhùn ọ̀fẹ́ Allah ó ní mo níyàwó méjì mú ìtọ́bá wọnú àmì èjì máa dẹ̀ kọ ìtọ́bá mú sílẹ̀ sódà tí ó fi lè ní right láti fẹ́ abraham bin auf olóhùn ọ̀fẹ́ ó ní kí ló fẹ́ wọ́n mọ̀ ẹ̀yà mi wọ́n brọ́dà mi táwọn máa san síra wa lè ní wọ́n ń jẹ òun mu ẹlòmíì báyìí subhanallah àwọn aláǹgbá àwọn eku akásọ pé kùté wọ́n máa ṣe wàlímà nínú dustbin tiẹ̀ àwọn aládùúgbò rẹ̀ dẹ̀ ń jí àwọn orí kankan jẹ orí kankan jẹ sùmọ́júmọ́ subhanallah ó tó bá jẹ́ nǹkan tí mo ní lọ́dọ̀ rẹ̀ ni pé ẹ̀kọ́ méjì lọ́wọ́ ń bẹ̀ àbúrámọ́ ọ̀fẹ́ wọ́n abrahamu náà fún ní dọ́lá ní alasó darí mi lọ sí ọjà madina bí tí mo fẹ́ lọ nìyà ó ní kílọ̀ fẹ́ sí lọ ó ní sáà mọ̀mí lọ ń gbà tán dọ́jà madina ó ní kápítà tó fi sẹ́dà olóhùn onídìí kápítà pọ́lọ̀ wọn bó pèsè rẹ̀ fún un abrahamu bọ̀nà auf ó bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n rò oró wọ́n ra ogun nǹkan brown yóò wá sí rù ìlà ẹ̀ ma abrahamu brown ó wọ́n náà mẹ́wàá tánà bíi fún ní certificate alìjẹ́nà látàyé ọlọ́run bá ní kó fún wọn ipá àwọn eléyìí alìjẹ́nà wọn kò sí èméjì níbẹ̀ òun lọ gbogbo orun tó lè jẹ́ láyé ọbọ̀ lọ lọ wá solid source of income tó ti máa rí owó tó òfin ní máa ṣe bárabára àbí fine bára àbí anyone gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá gbà ṣe ọ̀ràn yẹn ní gbogbo àtọ́ bá ń wá owó yẹn even tó a jẹ pé ó bá ní pé kọ́ máa drive ẹnìkan ló fi róò ni ó ní láti lọ sí ẹ tó ń drive bẹ́tẹ̀ ẹ̀ tó ń bẹ́gà tó bá ní láti jẹ́ messenger ni lọ sí kò fi lè rà láàlẹ́ tó bá ní láti jẹ́ ẹjọ́ cleaner lọ sí ọlọ́run dẹ̀ fi àlùbáríkà sí abrahamu bin awf bẹ̀tọ̀ bọ̀ lọ ní plan àti strategy ẹ̀wọ̀ abrahamu bin awf ọbọ̀ lọ sọ pé gòyìn lèmi ọmọ ogun lọ títí tí fi kú ọlọ́run ọ̀dá ẹ̀bá yẹn àbíkọ́ sọ pé èmi tèmi o máa ma polish bàtà fáyẹn tí n fi kú kìí ṣe báyà bọ̀lọ̀ ní plan Abraham bin Auf bẹ̀rẹ̀ sí ní ro yẹn ó nítorí pé wọ́n fẹ́ gẹ̀ẹ́tì capital dẹ̀ ń fẹ́ halal ó dẹ̀ fẹ́ gbóró anybody ó wá padà kó jọ wọn náà bẹ̀rẹ̀ sí ní yá shop àwọn shop ayọ́ra tọjà síbẹ̀ wọ́n tí wọ́n náà polish bàtà shoe shiner lójú ọ̀nà òfin ní bàtà méjì ẹ̀tọ́ sọ pé ọlọ́mọ ẹ̀ṣẹ́ ìjọ́tọ̀ bá lè sọ lè sọ bàtà mọ́ńkọ́ àbíjọ́tọ̀ lè gbé tẹ́lọ̀ sí jìká mọ́ńkọ́ ta ló fẹ́ pọ́njọ́ yẹn àbúrámọ̀dá fún apadà kó jọ kọ́rọ̀ ọmọgùn ó wá padà di ẹni tó jẹ pé gbogbo ṣọ́ọ̀pù tí wọ́n ní ọjà mọ̀dínà lọ́fẹ́ rà tán lọ́sọ pé gbàtí wàhálà rẹ̀ pọ̀ àníbísọ̀ sọ́la sọ pé àbúrámọ̀dá fún wàhálà rẹ̀ ti fẹ́ pọ̀ fa sáà ní lọ bu ilẹ̀ fún ọlẹ́yìn ìlú báyìí ó wá fún ní hectares of land lẹ́yìn ẹ̀yìn Medina ipé ma lọ fi ṣe warehouse nítorí pé ó import on their export nígbà ẹ̀kọ́sẹ̀ bẹ̀rẹ̀ nísìn àwọn ọmọdé wá di ẹ̀yìn tó lóójù nínú gbogbo àwọn sàábé nígbà yẹn iná lọ́fà tó bá gbìyànjú ọlọ́run bọ́bọ̀ fàlùbárkà sí bẹ̀ tí wọ́n bá ń retí gbé ẹ̀gbọ́n mi ní àbáládùgbò mi ní àbálájì lágbájá ní gbogbo àti ìbálà tí wọ́n bá ti bí yóò fún mi ìyẹn ò lè dìde láíláí báyà níparí oṣù Muharram anábíà Muhammadu rasallah olóòlò oṣù tí àwẹ̀ lọ́lájú lẹ́yìn oṣù Ramadan náà lọ́bàá tánà fi ma ń gbáwẹ̀ ní ọjọ́ àṣòrà nígbà tó dé lùmọ̀dínà ọba àwọn Yahudi wọ́n ń gbáwẹ̀ oníkúlẹ̀dẹ̀ fi ń gbáwẹ̀ ní ọjọ́ kẹwàá oṣù Muharram ní ìjọ sẹlẹ̀ ìṣàlá níjọ Monday wọ́n láwọn ń gbáwẹ̀ ní tó gbé onílọ́lọ́wọ́n bá la Ànábì Musa lọ́wọ́ Fìràúnà Ànábì ni náà hakubi Musa mínú àwọn súnmọ́ Ànábì Musa jù àwọn ilé kèfèrí làwọn ilé wọn Musa ànábì àwọn tó bá dọdún tí ń bọ̀ àwọn gba àṣúra àádẹ́tú gba tàṣọ́à sọ́dà kí tí wọ́n jẹ́ méjì jọ́kẹ̀ẹ́sán muharram àti jọ́kẹ̀ẹ́wà muharram nítorí kí àwọn yahudi ọmọ sọ pé à ń kọ́pì àwọn and then à ń emulate àwọn fún délé eh, bí ànábì ọ̀padà di ọdún yẹn ma ànábì padà sáláì sí bẹ́ẹ̀ ó rí mi àti sunna ànábì muhammad rasul ilé sunnah sunnatul qawliya ó ti endorse ẹ̀kọ́ tó di pọ́lọ sallallahu alayhi wa sallam then àwọn èèyàn ó jẹ́ nǹkan tó ẹgbó ṣe kókó anábì ní ogbẹ̀ni tó bá gbààwẹ̀ àṣúrà àtẹ́sìbọ̀ alọ́lá à ń tún kẹfìrà sanata al-madiya múra kan lọ́dọ̀ ọlọ́run bá gbé kọ́lọ́run bó forí ẹni tó bá gbààwẹ̀ ọjọ́ kẹwàá muharram kọ́lọ́run bó yá fi ẹ̀ṣẹ̀ ọdún tọ́lọ tó ti dá sẹ́yìn ládá tó nínú Ramadan èégbàwẹ̀ kí láàrín tó fi jẹ pé ti àṣúrà nínú àlọ́wọ́ ń gbà lóòtúnu kí ló dé ó ní torí pé iddatun min ayyamin ukhar ó ní Ramadan nìyà ọjọ́ tó pọ̀ ni bẹ̀tẹ̀ àṣúrà àjọ kẹwàá tó bá ti bó ti bọ́ nìyà ilé ìlà máa ń pè ní fikul aulawiyat two plus two sẹ̀ríà nìyà tó bá bọ́ kò dẹ̀ sí garanti pé èyàn ó di ọdún tí ń bọ̀ very very important tán fẹ́ fàyọ Ibn Qayyim al-Jawziyya ọsọ nínú tíra rẹ̀ Zadil Ma'ad ó ní o lè gba àwẹ̀ ọ̀kan o lè gba níjọ́ Sunday kó gba Monday àbí Monday Tuesday mo ta fẹ́ fààyàn náà pé sámọ̀sẹ̀ nǹkan Yahudi ń ṣe torí mukhalafatul Yahud sunna kọ́ tako ní ọdẹ ìyapa àwọn Yahudi sunna Nabi ni sallallahu alaihi wa sallam nashara la ilaha illa anta